أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدقف على سبحانه وتعالى أتركات دفون أنبوى محمد صلى الله عليه وسلم ètò àdábù dúníà wà dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ ọlọ́pàá ọ̀jọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti máa ń bá wa sọ̀rọ̀ tí àwọn olùmọ̀wá dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú lórí ẹ̀kọ́ náà bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ọ̀la eléyìí ti ń bẹ fún ìmọ̀ tá à ń bá láàyè rẹ̀ lọ. eléyìí tá a ti sọ lórí ọ̀rọ̀ amirul mu'minin ali ibn abi talib radiyallahu anhu abadébí tí ali ti sọ pé mata khazanul amwal wa hum ahya àwọn tó tuwó jọ nílé ayé tí wọ́n tuwó jọ tó pọ̀ jantirẹrẹ wọ́n kú láì tí kú wọ́n kú láì tí kú ǹjẹ́ máa ń sọ lówó náà nù ìgbà owó rẹ̀ ọmọ arẹ́ẹ̀nì nígbà ọba yá yóò dẹni tó ṣe pé ó dẹni ìgbàgbé láì tí ì kú ó dẹni tí wọ́n ti pàtì láì tí ì lọ tẹ́lu rẹ̀ ní máa máa tẹ̀lẹ̀ sáwọn olùmọ̀ náà ni wọ́n ní wal ulama'u baqun ma baqiya dahr àwọn olùmọ̀ máa ṣẹ́kù títí láéláé báyìí ọ̀bá ti parun olùmọ̀ máa ṣẹ́kù àyà lóhùn mọ̀kúdà àwọn gẹ́gẹ́ fúnra ara wọn àrí wọn máa lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú wa amsaluhum fil qulubi mawjuda ṣùgbọ́n àwọn àpẹẹrẹ dáadáadáadáa tí wọ́n fi sílẹ̀ sáyé yóò tún máa ṣẹ́kù títí láéláé kò ní tán torí ẹ̀ ha ha inna ha hùnà ilma àwọn èèyàn mọ̀ pé a a ìmọ̀ ń bẹ́ ń bí ìmọ̀ ń bẹ́ ń bí ẹ̀sẹ̀ àwọn Islam láti dé lọ́pọ̀lọpọ̀ ti kú láti dé òru làwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kú. inna hahuna ilma Ali ibn Abi Talib ń náwó sí àyà rẹ̀ ike ibi tí màá wà ní ibi tí màá wà ní. law asabta lahu hamla tó bá yẹ kó ọba rí nítorí ọba fi lè gbé ìmọ̀ bẹ́nu báyà yìí. tí bẹ́ẹ̀ ní tó ní mà ní fipá kan kó tíra jọ ìjà ń ní mà òun náà ní tó mà sórí rẹ̀ torí tíra òun inú rẹ̀ lọ́wà bí ọba ti kó inú rẹ̀ bọ́ sórí rẹ̀ bọ́ sára rẹ̀ kìí ṣe má ẹlẹ́mìíràn ti kẹ́ wa wọlé o nígbà tí a dé bẹ̀rẹ̀ àti ah gbogbo àrò ògiri ni wọ́n ti fi láti tòǹgbà tó ń wá yanu kí ọ sọ̀rọ̀ ọ̀hàn kó ló do burúkú ni Richard wọ́n dà ẹgbẹ́ bíi abọ́ táwọn màmá màmá máa fi to kọ́bọ́ọ̀dù lẹ́nu fáwọn abọ́ wọn lágbájú àwọn màmá màmá lọ nítorí kíkí láǹfààní abọ́ kí láǹfààní àwo tangaran tá a tò sínú kọ́bọ́ọ̀dù tá a lè fi jẹun ajẹ́pábọ́ ní fi yín jẹun wọ́n tó tu abọ́ olówó iyebíye tó tò sórí kọ́bọ́ọ̀dù lọ́wọ́ ajẹ́ pé ńgbà tó bá fẹ́ jẹun ike rọ́bà tí ì fọ́ inú òun fi ń jẹun ike bíi gbọ̀nbára ni wọ́n tó lábọ́ owó iyebíye lọ ọbẹ̀ yẹn nù sàárì ni wọ́n ti máa fi sáàbù abẹ́fẹ́ gbé lọ́jọ́ gbẹ̀ndàkùyàmù so irú rẹ náà lẹni tó bá kàn jẹ pé tíra lásán lónìí kò ní màkàkà ẹ mọ yìí wọn fẹẹ fi ṣe fọ wọn fẹẹ fi tú àwọn èèyàn wọn fẹẹ fi tú wọn jẹ yóò tó tíra rẹgẹdẹ rẹgẹdẹ kò sí kọmátò kí á ní ilma ń tọ́ka sí àyà ibi tí màá wà ní ibi tí màá wà ní ọba rí nítorí lè fi gbé torí ẹ̀ òsì tàbí ṣùgbọ́n bàbá wo gbogbo orú àwọn ọ̀rọ̀ eléyìí táwọn olùmọ̀ sọ nípa ọlá tí ń bẹ fún màyì èèyàn mọ̀ pé ìmọ̀ ga púpọ̀ ewu àdìsí kan tó fún wa láti gbà nípa Muhammad sallallahu alaihi wa eléyìí tí Imam Muslim tó gbé jáde àti àwọn míì ó ní idha mata ibnu Adama qata'a amaluhu illa tá a bá ti kú iṣẹ́ wa tán wọn ò sí ní kọ ìsàn kan lẹ̀ fún wa mọ́ àfi ẹ̀san mẹ́ta alákọ̀ọ́kọ́ ọ̀nà ni ilmin sadaqatin jariyah sàrà àtẹ̀sí ti ń sàn sàrà àtẹ̀sí tí ò tí ì parí tí ò parí ẹ̀ máa gbalada rẹ̀ bí ká pé lèkí ó lẹ́kọ́ ni bí ká pé ilé ibi tí wọ́n ti máa tọ́jú àwọn ọmọ òrukàn lẹ́kọ́ kalẹ̀ ni àbí afárá lẹ́ẹ̀ lórí odò táwọn èèyàn fi ń gbà kọjá bíi gádà àbí kátẹ́ pé kànga lẹ gbẹ́ kalẹ̀ fáwọn èèyàn ni tí wọ́n mú mi rẹ̀ àbí bọ́ọ̀ iná lẹ gbẹ́ kalẹ̀ fún wọn tí wọ́n ń pa mi rẹ̀ mú gbogbo àwọn eléyìí àwọn ni àpèjúwe sàrà àti ń sàn wọ́n ní ń sàn nítorí pé ó sì ń bẹ kò parí bákan náà anabi sallallahu alaihi wasallam ní ilmin yuntafa'u bih ìmà tó fi kọ́ àwọn èèyàn tó fi ń sàǹfààní ìmà nínú nǹkan tí ọ̀sẹ̀ kù tó jẹ́ pé àwọn èèyàn tó kọ́ nímọ̀ yẹn àwọn fi ṣàǹfààní wọ́n rántí tó kọ́ wọn wọ́n lò ọlọ́run ẹlẹ́dàá wa yóò máa fún un ládàá ó ń bẹ lábẹ́ eléyìí kọ́kọ́ tíra kalẹ̀ tíra tó wúlò kọ́yẹ́ tó báwọn yẹn fi ń kà wọ́n fi ń ṣàǹfààní wọ́n fi ń mọ́lọ́ wọ́n fi ń sinọ́ wọ́n fi ń tẹ̀lé tá a nábì sallallahu alaihi wa wọ́n fi ń mà ìdá máa burú láì dáa tá wọ́n jìnà sí ọmọ àgbàládà rẹ̀ ẹ̀kẹta waladin salihin yad'u lahu ọmọ rere ṣe ń ṣàdúrà fóbi rẹ̀ ìpèníjà ńlá lélẹ̀ yìí àti ṣe tààrà àti ń sàn kalẹ̀ tí òun gbẹ lẹ́yìn ikú ojú ayé wa ni ló ti yẹ ká gbìyànjú láti ṣèkánú àwọn nǹkan wọ̀nyí ìwà sọ pé kùtà àwọn ọmọ wọn á òkú ká kọ́ ní kíláàsì ló kọ́ rẹ̀ ká gbé kànga ló kọ́ rẹ̀ ká ṣe kínní kan ló kọ́ rẹ̀ nítorí pé gbogbo nǹkan méjì yòókù táwọn ti wí pẹ̀lú sàrà àti ń sàn ìwọ ló ṣe ìmà ìwọ ló fi kọ́yìn ọmọ ìwọ ló bí fún oníṣòwò àti pé sọdá kọjárí àwọn ò fún ọ ní nínú owó tiwọn àyàfi ẹni bá fowó lẹ̀ tó ṣe pé nínú owó rẹ̀ iná ló ti pàkọ́ lẹ̀ tó fi kọ́ mọ́ kíláàsì lẹ́yìn rẹ̀ nínú owó rẹ̀ ló ti kọ àkọọ́lẹ̀ kan gbẹ́ kànga ló kọ òun nínú owó rẹ̀ iná ló ti ní lápèjúwe ìdá kan nu mẹ́ta gbogbo dúkìá mi yìí o ẹ máa bẹ́ẹ̀ ti ṣe máa tọ́jú rẹ̀ bówó lẹ́ẹ̀ máa fi ṣe bí kankan lẹ́ẹ̀ máa fi ṣe tí òfin ní parẹ́ pòórá ẹ máa fi ṣiṣẹ́ rí gbogbo bí táyé rere bá ti yọ́lẹ̀ ẹ máa fi ṣe kí ládàrí ọmọ bá mi láéláé báwọn ọmọ bá kú kọ́kàn àwọn ọmọ ọmọ bọ́mọ ọmọ bá kú kọ́kàn àti àrọ́mọdọ́mọ títí láéláé bẹ́ẹ̀ làwọn ẹlòmíì tọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá fi ṣe kòǹgẹ́ ni wọ́n ń ṣe bàbá mi ti kú nìṣó ti lé ní àádọ́ta ọdún títí dòní ìdá kan nu mẹ́ta dúkìá rẹ̀ sì ń bẹ lálàáfíà ń tún gbèrú sí i lọ́dọọdún ọlọ́run ló mọ iye rere tí wọ́n ń ṣe fún àwọn ẹrú ọlọ́run látara ìdákanu mẹ́ta tí ọ̀pá rẹ̀ torí pé ọlọ́run bá fi ìdákanu mẹ́ta dúkìá wa ti sàrà fún wa lẹ́yìn ikú wa pálí máa lò orí ẹ̀dá kan nu mẹ́ta ẹ̀ lè fi ní wọ́n kí ni wọ́n máa ń pa ẹ̀sìn dá o ara tá à ń sọ nù ọkàn lówó lásán ọ̀ máa ń pa ẹ̀sìn ọkàn lọ lásán tuẹ́ ọlọ́ba wa alápàdé lọ́kìyàm tó kọ́ wa kọ́ ń pa ẹ̀sìn kẹ́sìn oyè ọ kọ́ wa gbọ́ ń pa ẹ̀sìn kẹ́sìn oyè ọ lọ́nà tó fi jẹ́ kówó rẹ̀ ni ó padà wúlò fún ọ lẹ́yìn ikú rẹ̀ bàbá kan ní Riyadh ní Saudi Arabia bàbá yẹn ti kú ti pẹ́ ó ti kú ti pẹ́ tò nínú àsọtẹ́lẹ̀ tí bàbá yẹn wá sọ kó tó kú gbẹ̀ngbà tọ́lọ̀ ti fún mi ń sàrà ó ti sàrà àdákanu mẹ́ta dúkìá mi fún mi pé mo lè máa lò lẹ́yìn kù mi ẹ̀yin ọmọ mi ìdákanu mẹ́ta yẹn ẹ máa ń tẹ́ bá máa fi ṣe tí òfin ní pòórá kó fi máa gbèrú sí i nínú téèyàn lè fi ṣe ọ̀rọ̀ bí kẹ́ mú ìdákanu mẹ́ta yẹn ẹ lè fi sílẹ̀ sára lé kọjá pé ìdákanu mẹ́ta ìṣirò rẹ̀ ọbalẹ kan lọ ọbalẹ méjì lọ ọbalẹ mẹ́wàá lọ àwọn eléyìí sì wà láyè tó yẹ pé wọ́n pawó wọ́n parí nù ẹ ní wàhálà so owó tẹ̀ ń bá ń pa fáwọn eléyìí tóró náà lọ já sí ìdákanu mẹ́ta gbogbo dúkìá tí bàbá yẹn fi sílẹ̀ sáyé owó tẹ̀ ń bá ń pa nínú àwọn eléyìí báyìí ẹ máa fi tọ́jú eléyìí nítorí tí eléyìí bá ń bẹ iná ìdákanu mẹ́ta ń bẹ lálàáfíà ẹ máa wá mú owó yìí bàbá yìí wá sọ pé ìdákanu mẹ́ta yẹn ẹ máa fi ra síra kọ́pọ̀ púpọ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam tẹ̀ bá má Allahu akbar wàláhì bí a ṣe sọ́wọ́ yẹn ti sin nù tí wọ́n bá ra síra pé yẹn yọ̀ kan wàlẹ́ ìrù ọbọ̀ èmi nìkan lọ́dún kan wọ́n sì lè rà fún yẹn gbọ́rùn nítorí pé ẹ wá wòye ládàá tí ọmọ lọ bá bàbá yìí bó ṣe pé tíra kan lọ́mọ yìí gbé nínú tíra yẹn lọ́ka ló ṣe láǹfààní ló náà ti sara yìí láǹfààní ẹ wo bí ládàá wọn ti ṣe gbèrú sí i. pè látàrí pé wọ́n máa ń pẹ̀ ó rìn fún mẹ́sìn ẹ̀sìn là lójú ọwọ́ àtàrà rẹ̀ ṣàǹfààní nínú dúkìá rẹ̀ lẹ́yìn ikú rẹ̀. torí de léyìí báyìí a rí i pé sọ́dà kọjá rèé á ìwọ ló sì ṣe kótó lọ ìmà tó sàǹfààní ìdí nù tó fi máa pariwo sí wa létí gbogbo gbà ìmà tó bá kọ́ tó bá jẹ́ mọ̀ tó sàǹfààní tètè yí padà lónìí ẹni tó tí kú ló máa ń yí padà ẹni bá ti kú òun lọ bàbá mà ní torí tó gbélé ayé ṣe nínú kọ́dẹ́rìn pẹ̀kẹ́ rẹ nínú sàárè àbí ọ̀pọ̀ ọlẹ́kùn díjọ́ dẹ̀yìn díjọ́ kọlọ ń sànù wa ìwọ tí kú lónìí ó ti padà mọ̀ pé gbogbo ń tó ọlọ́run mọ̀ gbogbo ń tó ọlọ́run gbé ká pàǹtí ìdọ̀tí lásán ni nítorí takotọ náà tó takotọ nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam kìí sì màtá fi lè sàǹfààní àní ìsinmi ìmọ̀ akọ́yọ̀ rẹ̀ nígbà pé bó ti máa ṣe ìyàwó ìmọ̀ bó ti bà tẹnìkan jẹ́ ìmọ̀ bó ti ṣe dínà lẹ́nìkan ìmọ̀ bó ti ṣe lè mú kí eh, wọ́n ti pè ó ti ń da akọ́bàjẹ́ ẹ̀gbọ́n nǹkan ṣé <laughs> eléyìí nǹkan ọba bọ́tà ń dàpọ̀ polówó rẹ̀ nítorí pé olórí ibú gan mara rẹ̀ lólórí ibú ẹni tí ó pè lólórí ibú tí ó dìjà ní retí nǹkan tó jẹ́ pé ìwọ náà sì mọ̀ ọ́dọ̀ olójúpá burú ni ọ́dọ̀ olójúpé bàjẹ́ ni nísìnyí báyìí ọwọ́ ọ̀nà mọ́sálásí àwọn ẹrú ọlọ́run sì ń bẹ́ńbẹ́ ìgbà tó parí eh, tahiyatul masjid rẹ̀ lọ́ba ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak nígbà tí kálukú jókòó sí èsì tí wọ́n ń ṣe náfìlà èsì tí wọ́n ń ṣe sọ̀lẹ́ oníkálukú ọmọ àwùwọ́ ni pété á ní kakíó yẹn wọn ò ní sọ pé à lẹ́nu mọ́sálásí wọn ti kakíó wọ́n yẹ kọ́ ma kàlùkùránì ní mọ́tíláṣí òkè ah, sọ́ọ̀sì ló ti wá yẹ kọ́ ma kàlùkùránì bàbá àmì ìjà ló yẹ kọ́ pàtẹ rẹ̀ sí ńgbà tí wọn bá ń kà bá wọn kò sẹ́ni tí ó ta pọ̀ lópin ìgbà tó o bá fi jẹ́ nìkan lọ́nà tó o fi di lọ́wọ́ kí o tiẹ̀ ti ń ké tó o fi di lọ́wọ́ sọ láti tiẹ̀ ti ń sè tó ńgbà tó tètè kí òyìn ọ̀ ń kà ọ̀rọ̀ ọlọ́ọ̀nì àbúrò gbé pamọ́ tó o wá lè wọnú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kọ́ ọ máa pọ̀ kọ́ ọ máa pọ̀ fọ̀ ike kìnnì kan ẹ̀mú kan kì í mọ́jọ́kọ́jọ́ ọmọ yọ ètìtì kan ẹ̀ mọ́ọ̀rùn mọ́ọ̀rùn ọmọ là kánú ah, kánú babaláwo tó ọdún mọ́sálásí. torí kẹ́ńtì ọ̀dà kálukú náà mà pé kọ̀dà ìwé ṣe kéde báwọn èèyàn pé eh, babaláwo ni wọ́n sebo kọ tí ń tàn yanyan tí ń tàn yanyan ni lọ́fẹ̀ẹ́ pera rẹ̀ ètí ń tàn yanyan lọ́fẹ̀ẹ́ kó fi mọ́ ọ́ torí النبي صلى الله عليه وسلم ẹsẹ ó ní ilmin yuntafa'u bihi lédè lárúbáwá tí gbólóhùn kan bá fi lè wá ní nakira gbogbo tó bá wá lẹ́yìn rẹ̀ wọ́n máa ń pè ní sífà torí ilmin báwo ni màá yẹ ṣe rí yuntafa'u bihi èyí tí ń bá ń sàǹfààní èsè gbogbo mà ńlọgbàládà rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ìmọ̀tẹ́ fi ń da yóò ìmọ̀tẹ́ fi ìmọ̀ àrádáradá ìmọ̀ àṣetọ́ni ìmọ̀ pálapàla kìí sùn ní ọ̀sẹ̀ kù lẹ́yìn ikú rẹ̀ ó gbẹ̀sẹ̀ rẹ̀ tó fi kú ni tó bá tún wá fò náà kọ́yàn ọmọ gbẹ̀sẹ̀ rẹ̀ bá má ṣe ń lò kọ́lọ́ ẹlẹ́dàáwọ́ sànù wa. sò bẹ́ẹ̀ náà ni ọmọ ẹlẹ́kẹta ni wọ́n ló bímọ rẹ kalẹ̀ àwọn ò lè ti kú kú kú kú kú kú ní ìsìn àwọn kú tó gbọ́n ọdún wọn á bímọ kan wọn ní ìwọ náà ló bóńdì ní fún bàbá tí bàbá tó kú ní dákun wá rọ́ mi pa ọmọ tó bí àmọ́ wọ́n pè ní wọ́n ròyìn òun náà wọ́n là wọ́n ní sọ alẹ́ hìn ọmọ rere kó tó àjọ ọmọ rere o kò pé kọ́ gbalada o wọ́n jọ ọmọ rere fúnra tiẹ̀ ni ìgbà wo ni ládọ́ ọmọ abáwọ̀ yẹ̀dùrú wùlà tí máa ń ṣàdúrà fún torí sọ́ọ́lẹ̀ ń yẹ̀dùrú wùlà o gbogbo ẹ̀ bó ti pọ̀ tó gẹ́gẹ́ bí àlàyé tí mo ti ṣe síwájú sífà ni fún wálẹ̀ ẹ wá wo àwọn ọmọ tẹ ẹ bí o sẹ́rù àwọn ìròyìn ń bẹ lára àwọn ọmọ àwọn kìí mà ṣe pé bàbá ti relé tá a lọ tá a kú kárẹ́ ni nàrólé ńlọmọ wa ọmọ àwọn lẹfẹ́ nàrólé sọmọ rí lọmọ tẹfẹ́ nàrólé sọmọ tọjọ ọmọ rere ni torí pé ọmọ rere onítúmọ̀ rẹ náà ni pé ọmọ yẹn ọmọ ẹ̀sìn ọlọ́run ọgbẹ́sìn ọlọ́run ọba yìí níṣẹ́ ń sẹ̀sìn ọlọ́ ń tẹ̀lé súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun agbáríwo lẹ́yìn fi gbọ́ yé wípé tí èèyàn bá wà tí ń takuta nàbì sallallahu alayhi wa sallam alẹ́pẹ́ lẹ́nu rí tẹ́ ẹ bá rí n tó fi hàn ni pé ẹni tí ń takuta nàbì ẹni rí ni ẹgbẹ́bù tẹ́ bá rí n tó fi hàn wá bẹ́ẹ̀ pé ẹni tí ń takuta nàbì tọ́jọ́ nàbì tọ́jọ́ ọlọ́run ó lè jẹ́ ni rí ẹgbẹ́bù. torí ẹgbẹ́ sani bí wàá sọ pé wàá wàlẹ̀ dẹ̀ sọ alẹ́ kù olùmọ̀kan wá túmọ̀ rẹ̀ pé ọmọ ò lè jẹ́ ọmọ rẹ tí wọ́n wí àbí máa tẹ̀lé súnà fi hàn wá ẹ̀rí tó lè fi tó fi hàn wá pé èèyàn lè má tẹ̀lé súnà ọjọ́ ta kó sì jẹ́ bá rí mú ẹgbẹ́ bù àyàfi kọjá ni tí ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé tán Nabi muhammed sallallahu alaihi wasallam àbí kí ló sọ yẹn dání rí gan nínú dictionary ẹ̀sìn Islam òun ti tọ́lọ́ òun ti tà nábì ni ìbálò sọ pé man yuti'i rasula faqad ata'a Allah fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu mà wa in tuti'uhu tahtadu. wọ́n máa àtàkùn rọ̀sọ́lù fàkòrò wọ́n máa nà ha kùn àánú fàǹtàhù ẹni ò ṣe tànàbì ẹni pé mo lè ṣe islam láì ṣe tànàbì ẹ sọ fún pé ń tanra rẹ̀ dànù ẹ ṣe mùsùlùmí. rẹ̀ bó ló sọ afẹ́ jẹ́ ni eré tọ́ba ti tẹ̀lé tànàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ eléyìí náà tún tọ́ka sí ọlá eléyìí ti ń bẹ fún ma ọlọ́run dákun fún wa ní ìmọ̀ àmàlò ìmọ̀ alálùbáríkà ìmọ̀ tó sáǹfààní òun náà ní kò fi ta wá lọ́rẹ̀ẹ́ ṣàánú wa má wo bá àti ṣe dáa ṣe wá lọ́kàn nínú àwọn ẹni rẹ̀ òsì tàbí ṣùgbọ́n wípé ìmọ̀ ọ́ pàtàkì púpọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ wípé malfakhru illa li ahli al-ilmi innahum ala al-huda liman istahda adillahu wa qadru kulli imri'in ma kana yuhsinuhu. والجاهلون لأهل العلم أعداء ففز بعلم تعش حيا به أبدا الناس موتى وأهل العلم أحياء wọ́n ní kò sí àgbéga ń bì kan o àfi fáwọn olùmọ̀ nítorí pé àwọn olùmọ̀ yẹn àwọn ló ń bẹ lórí ìmọ̀nà gbogbo ẹni tí máa ń sìn wá mà àfinimọ̀nà làwọn tún jẹ́ fún Allahu Akbar. àwọn ti mànà wọ́n tún jẹ́ afinimànà fún gbogbo ẹni tí bá ń wà mọ́nà. wọ́n ní ààyè tá a lè tó kálukú sí láyé ń bẹ lọ́wọ́ kí ló ti ní kí ló ní ní ó jẹ́ àmọ́ àyíká tó ọ̀ sí. ntó ò ní lè ti tó ọ sáyè kàkà kí ló ní kí nìwọ náà ní kí nìtọ́ náà ní ìní ó jẹ́ àmọ́ àbí tí ó yẹ ká tó kálukú sí. ìmọ̀ làwọn nì iná la fi tò wọ́n sáyè tọ́ga ẹni tí ó sì mà wọn ò lè gbé sáyè ẹni tó mà wọ́n ní waljahiluna li ahlil ilmi a'da'u ọ̀tá làwọn aláìmọ̀kan jẹ́ fáwọn olùmọ̀ ẹni tí ó mọ̀ kò lè bólúmọ̀ sọ̀rẹ́ ọ̀tá ni ó mú torí ẹ̀sọ́ àti gbọ́tọ́ olùmọ̀kan lọ sọ̀rọ̀ ẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n sábàbù bàtàlà làjà sábà ti máa ń tọ́fà kí la fẹ́ máa ṣe yá mi gbogbo aláìmọ̀kan ọ̀tá ni fọlọ́mù torí di eléyìí <laughs> kí wọn má bàa wá jọ ta àwọn olùmọ̀ àfi kí wọn náà máa wá mọ̀ wọn ní ìwọ náà ya sánà tó fi jèrè àti nímà torí tó o bá ti nímà yẹn tẹ́rìṣ abẹ̀dẹ̀ títí láéláé lọ́mọ àtẹ̀lẹ́ títí láéláé ló fi máa sẹ̀mí kàrí ṣàyẹ̀mbìhì abẹ́tẹ́n ìmọ̀ọ́mù ọmọ sẹ̀mí títí láéláé ànáṣó mọ́ọ́ta òkú làwọn èèyàn gbogbo àwọn èèyàn òkú ni wọ́n wà ahlul ilmi ahya ṣùgbọ́n àwọn olùmọ̀lálàyé àwọn olùmọ̀lálàyé kí wọ́n náà lè bàjá láàyè wọn ò tí kún tíkẹ́ẹ̀tì yẹn tán wọn náà wà mọ̀ bá ti wá mà wàá rí kó orí ọ̀sẹ̀lẹ̀ dáadọ́ pọ̀ lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ àwa àti wàá fẹ́ débi tá à ń lọ báyìí àfẹ́ kọ́mà kí làwọn ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ètò wa adabu dunya wa din wo làwọn ẹ̀kọ́ tó yẹ kí ẹni fẹ́ wá mọ̀ ní ọmọ ni ẹ̀gbọ́n ni àbúrò ni bàbá àbíyà ẹ̀kọ́ wo la gbọ́dọ̀ ní tá a bá la fẹ́ wá mọ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ òun náà ni ká fọ ọkàn wa mọ́ kan gá kúrò nínú àwọn àwàkiwà ẹni fẹ́ kọ́ mọ̀ ó gbọ́dọ̀ fọkàn rẹ̀ mọ́kò nú àwọn àwà rádaràda àwọn àwà pálapàla léyìí túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ wá mọ̀ àwọn kọ́ fọ ẹ̀mí rẹ̀ mọ́ o kúrò níbi àwọn àwà abú àwọn àwà pálapàla àwọn àwà tí ò dáa nítorí pé ìmọ̀tẹ́rì yẹn ìjọsìn ló ń gangan lára jẹ́ fọ́kàn ó sì jẹ́ sọ́láàtì téèyàn ń ṣe ní kọ̀kọ̀ bákan náà ntí yẹn ń ṣe ní kọ̀kọ̀ láti súnmọ́ lọ́wọ́n bá wa tó ga fún ní má jẹ́ bí wàá ṣe máa ń pín sọláàtì tá à ń ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ kò lè jẹ́ ń dá ṣe tọ́lá làáfíà nígbà tí oríkèé wa tí wọ́n ní ká fọ̀kọ́ mọ́ ìyẹn àlùwàlá tá a bá fọ̀kọ́ mọ́ sọláàtì tá à ń ṣe pẹ̀lú oríkèé wa lẹ́ẹ̀márùn lójúmọ́ kò ní jẹ́ nǹkan tó lálàáfíà bẹ́ẹ̀ náà ni ìjọsìn eléyìí tí ọjọ́ ìta ń ṣe ní bòńkẹ́lẹ́ kò lè jẹ́ kó lálàáfíà ìjọsìn wọn ní bòńkẹ́lẹ́ yẹn títají sísọjí tá a fẹ́ sọ kan wájí pẹ̀lú mà kò lè ṣeé ṣe àfi ká kọ́kọ́ fọ ọkàn yẹn mọ́ kúrò nínú àwọn àwa bú. àwọn àwa aládàradà àwọn àwa tí ò dá káfọkàn wa mọ́ kúrò níbẹ̀ torí ẹ̀ wọ́n sọ pé yatibu al-qalbu lil-ilm kama tatibu al-ardu àbí yatayyabu al-qalbu lil-ilm kama tatayyabu al-ardu liz-zira'a fífọ̀ làá máa fọ ọkàn má fún ìmà tí ẹ̀ bá fẹ́ wá mà wá fọ ọkàn rẹ̀ yọ̀ mọ̀ gẹ́gẹ́ bá a ti ṣe máa fọ ilẹ̀ má tàbá fẹ́ dàkó sí i wọn àwọn àwà burúkú tó wà tí ní ìsìnkú jẹ́ pé ìwọ ọ̀fẹ́ kọ́ mọ̀ọ́yẹn torí tọ́lọ̀ nínú àwọn àwà burúkú nù ọ̀fẹ́ kọ́ nítorí ayé ni wọ́n lè bá a mọ̀ pé agboolé tí náà olùmọ̀kan wò ń bẹ̀ ọ̀fẹ́ kọ́ nítorí kárí mi ni nítorí kó lè bá a jẹ́ pé gbogbo ibi tó bá ti yọ wọ́n máa tọ́ka sí ọpọ́ ló mànú ọ̀fẹ́ kọ́ nítorí pé ọ̀fẹ́ máa fi ṣe fanfa pẹ̀lú àwọn aláìmàkànnì ó sì fẹ́ máa fi sọ́ra rẹ di sàwáwò pẹ̀lú àwọn olùmọ̀ àníyàn burúkú nìyẹn ẹni tó fẹ́ kọ́mà nítorí pé ó fẹ́ fi tuwó jọ ẹni tó fẹ́ kọ́mà nítorí pé ó fẹ́ fi wá nǹkan lé ayé àníyàn burúkú lélẹ́yìn àbọ̀fẹ́ kọ́mà nítorí pé ọ̀fẹ́ kọ lórúkọ ọ̀mà ni ọ̀fẹ́ kọ nítorí pé ọ̀fẹ́ lò àníyàn burúkú lẹ́lẹ́yìn ọ̀kan náà wá síwájú wa ó ní haramun ala qalbin an yadkhulahu an-nur wa fihi shay'un mimma yakrahu Allahu azza fún ìmálẹ̀ láti rápálá wọnú ọkàn kan. kan tó ṣe pé nǹkan tó lọ́wọ́ bá kórìíra kan bẹnu rẹ̀ bí kẹta bí lára bí ìbínú ẹni bí tẹ̀m̀bẹ̀lẹ̀kún dókòwò gbogbo àwọn wà pálapàla burúkú ṣe máa ń bẹnu ọkàn ìyẹn nímà ẹlẹ́kejì nínú ẹ̀kọ́ sẹ́ni tó bá fẹ́ wá mà náà ní kájíká níyàwó dáa lórí ìmọ̀tà wa. báwo làníyàwó ti dà ká máa wá ìmọ̀ yẹn kó jẹ́ kí àfojúsùn wa náà lójú ọlọ́ọ̀ ọba tó ga ojú ọlọ́ọ̀ là ń wá ó sì jẹ́ pé àfojúsùn wa ni pé afẹ́fẹ́ ṣiṣẹ́ afẹ́fẹ́ ìmọ̀ yẹn ṣe wà òun ó sì tún jẹ́ pé à ń kọ́ ìmọ̀ yẹn nítorí kí ìmọ̀ nípa ti ọlọ́run ìmọ̀ nípa ṣẹ̀ríyà kọ́ má bàa di nǹkan tó ṣe yí pé yóò pòórá kù láwùjọ mi tẹ́mi bá kọ́ títọ́ wọn bá kọ́ tẹ́lẹ̀ yìí náà bá kọ́ ìmọ̀padà pòórá jọ yóò di sẹ́ni tó mọ̀ mọ́ àbúrò tẹ̀lẹ̀ lókè pẹ̀. ó sì jẹ́ pé nínú àníyàn wa ń wá mà náà nípa afẹ́ fi súnmọ́ lọ́jọ́ ọlọ́ni wọn máa omi إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء àmọ́ pa wọ́n láti pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí kí wọ́n máa sin Ọlọ́run ọba lónìí kan lọ wọ́n sì máa sàpọ̀ mẹ́sìn yìí fún wọ́n fojú ọ̀nà àṣẹbọ sílẹ̀ wọ́n bọ́ sójú ọ̀nà tó làgàrà tó ní í ṣe pẹ̀lú ká sọ Ọlọ́run ọba nínú ìjọsìn nítorí ti pa wá láṣẹ ni kájíká níyàwó dáa Ọlọ́run tó ní kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sọ fún wọn eré anabi muhammed sallallahu alayhi wa sallam bí àti sọláàtì mi àti ẹran tí mò ń pa jọ́sí ìsẹ̀mí àti kù mi tọ́lọ̀ ní gbogbo ẹ̀ torí rẹ̀ ìmọ̀ tí mò ń wá náà ń kọ́ yọ̀jẹ̀ tọ́lọ̀ torí tọ́lọ̀ èmi ò wá nítorí nǹkan mi. anabi muhammed sallallahu alayhi wa sallam òun náà ni o tọ́lọ̀ ẹlẹ́dàá wa tí ń sọ fún pé máa sọ bẹ́ẹ̀ fara yìí gbogbo nǹkan tó ń torí tọ́lọ̀ ni ńlọ́fàlà anábì náà fi wá sọ fún wa wípé ká kíyè sáníyàn wa innamal a'malu binniyat gbogbo zẹ́tà máa ń ṣe láyé òní jẹ́ ńtọ́dọ́gba àyàfi pẹ̀lú àníyàn báníyàn kálukú bá ṣe rí lọ́lọ́run sàn lẹ́sàn á sì mà ní nǹkan tó dá wa lójú wíkẹ́ ìmà wọn nínú nǹkan tó lọ́lá jù tó sì ṣàǹfààní jù nínú gbogbo sẹ́tìyàn máa ń ṣe tí àníyàn tó dáa bá wá síwájú rẹ̀ táníyàn tó dáa tún pẹ̀lú rẹ̀ ńgbà tá à ń wà kò sí tàbí ṣùgbọ́n pé béèyàn bá ní màá ìmọ̀ tún gbèrú sí oore rẹ̀ náà tún á pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ẹni tó bá yẹ pé màá tiẹ̀ nǹkan míì tó yàtọ̀ sójú ọlọ́run ní fi ń wá ìmọ̀ yóò ṣubú dànù yóò padà sọnù mọ́ lọ́wọ́ yóò pòórá ẹ rí i pé àfojúsùn rẹ̀ òfò ni ó mú bọ̀ ń bẹ́ẹ̀. قال النبي صلى الله عليه وآله وسلم نزل صانين حديث ولمن طلب العلم ليجاري به العلماء أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار النبي صلى الله عليه وسلم يقول كان يتوبى وامس نجري كفر فيما فقق بقى إلوان علماء وزي فيما في سعرين جيان pẹ̀lú àwọn òpònú àbí ń ṣe lọ́fẹ́ wá ìmọ̀ yẹn torí kó lè bá sẹ́rí àwọn èèyàn sọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ọba òfin sí náà ọlọ́run dákun ṣàánú wa Al-Imam Al-Bayhaqi òun ló gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar òun náà gbà wá látọ̀dọ̀ Annabi sallallahu alayhi wa sallam ó sì jẹ́ àdéhùn tó gúnrégé kẹ́bí Sheikh al ti ṣe sọ. So nínú ewu tó tún wà fún káwá máa ń torí ayé náà ni man ta'allama ilman li ghayri Allah aw arada bihi ghayra Allah falyatabawwa' maq'adahu mina an-nar al-imam at-Tirmidhi ló gbé jáde á máa ṣàlàyé rẹ̀ lọ́jọ́ mi. jazakumullahu khairan abẹ́ alásùbáhánà tí wọ́n tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò àdáàbò dúníyà wàdí asalaamualeykum wa rahmatulah.